Hello, Mr. Man. Remove your hood. Particulars lè béèrè now. Sir. Bàbá tó wà ní mọ́tò yẹn. Okay. Ó jọ bàbá wọ́n tẹ̀lé táwọn wá kiri yẹn. Omi nẹ. Yes, sir. Ó dẹ lójú kan tó ń Very sure, sir. Where is this man? Ma is there uh, uh is there? Are you alright? Come down. Nǹkan ẹ̀ fún ọ ni. Ṣùgbọ́n àwọn afẹ́ ṣe é báyìí. tó bá perform òṣìranù ńbẹ yẹn máa fi bọ̀ fọ orí ẹ̀ dànù drop your weapon drop your weapon drop your weapon. Mr. Teacher ti dé o. nípa suspect tó wà lọ́dọ̀ wa the Helen girl. ẹ ló ṣe gbọ́ mi báyìí ọkọ tí mo try sọ ni pé ó ní reason tí mo ṣe pa Jìfowó labí. tàǹkẹ́fẹ́ mi dísáínà mi ìdọ̀lọ́ ọgbọ́n tí mi tàǹkà fọ́tò sùjẹ́ kí péré mo èbí ṣe. what are you talking about? why did you bring me back? kí ló ṣe mú why? ló ní kò lọ pàtó. Ah, ah ò assassin sir. What? Why am I just hearing this? Sisi. ọmọ Yorùbá ní ìwọ náà right mo dẹ̀ máa mọ̀ dájú pé wàá bí lè pè é oògùn wa. wọ́n tí àgbàlagbà bá rí lórí ìtọ́jú ọmọdé bá gorí ó lè find ẹ̀dẹ̀ report láti rẹ̀ mi ò ní lajú mi sílẹ̀ báyìí kí jẹ́ kọ́pa finest officer. mo ti rẹ́ orí sọ́kàwé tó ń pọ̀ gbogbo tó ha ha ha mo ti rẹ̀. Can you swim? tó fi ọmọ ẹ̀ lọ́kọ mọ́ láyé síta wa yìí èèyàn kò kò lè kó sára àwọn méjèèjì kẹ́ni ẹ fẹ́ separate wọn just like that. ilé ìdẹ máa ń treat mi bí ẹni pé ọmọdé ni mí nu ẹmu ẹni tí mo love jù. ṣé bó ṣe dáa tó yìí wọ́n ti fi orí ẹ̀rù mú pé o ò rí ọkọ fẹ́ sísá ìrètí. up and get out of my house. Hey, will, will, will you come back? ṣé ẹ̀yin rí pé àwọn méjèèjì wọ́n jìnnà síra wọn ni gap wà fún wọn náà. ìyàwó burúkú ṣe é fẹ́ o àná burúkú òṣèlú. àwọn òwe yìí ò lè work ní generation tá a wà yìí lọ́wọ́ yìí. kí ló kí ni gbogbo ilé kí ló ń ṣe ẹ́ náà. gbogbo nǹkan tá à ń ti bẹ́ẹ̀ sọ òótọ́ ni náà kò sí àpọ́nlé kankan fún ọmọọba tí ò ní olórí ìwọ náà mọ̀. bọ̀bọ̀ pupa yẹn gódìgà ni tó jọ àwọn ọmọ Ìgbò tó ń lo túra yẹn. igi yóò da ọyọ níná tòun ò da ọyọ sọnù kì í ṣe tẹ́sì àbí. kò lè pay ẹ o that's just the honest truth everybody ń bẹ sọ òòṣà ẹ sọ fún wọn wọn lè fi tipá mú ẹṣin dódò yìí wọn lè fi tipá fún lómi mu o. my yes is yes and my no is no. orí wo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere. ẹsẹ̀ wo bí rere gbé mi yà ọ̀rọ̀ ìfẹ́. bó ṣe rí o lè lọ bí mo ti ṣèyí tó wù mí wọ́n ní mo bad ọ̀ ìfẹ́ mi sọ fún mi ó ní kò bad. gbọ̀gbọ̀ na, ń gbọ́gbọ́ ń sọ́sọ́ nà ń sọ́sọ́. ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo sọ. ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo wí. àní ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo sọ. ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo wí fèyí. orí wo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere gbé mi yà. ọ̀rọ̀ ìfẹ́ orí wo bí rere gbé mi o àní oríwo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere gbé mi yá ọ̀rọ̀ ìfẹ́ oríwo bí rere gbé mi o. fèyí fèyí òwe o fèyí arẹwà ọgbọ́n mi o ọ̀rọ̀ ìfẹ́ o oríwo bí rere gbé o fèyí fèyí òwe o. Ah, kí ló dé kí ló ṣe náà ó pẹ́ dé láàárọ̀ yìí o. Ah, of course you are Sure, orí táwọn tó to tó ń sá lọ ni. Hey. Eh. Ah èmi dráìvà ẹ ṣùgbọ́n kí mi driver ẹ ní mi tètè resume ṣiṣẹ́ láti tètè gbé wá sí oh. school lẹ́nu tá làwọn o eléyìí ọmọ kíláàsì eléyìí déndé yìí lọmọ kíláàsì o ti ń ti o ti ń ti wọ̀nyí ní boyfriend. he's not my boyfriend. èkí wà ní ìjọ ọlọ́bí akara ẹ̀ tákàrà ẹ̀ fẹ́ máa bímọ dá mi lóhùn so o ti ń ti wọ̀nyí fẹ́ máa ní boyfriend ẹ̀ káàtì adé òfáfẹ́ ní boyfriend nìyẹn àwárí rú ẹ̀rì eléyìí eléyìí tó ṣe mú fídà yìí tó ń de dáàpà fún yìí ẹ̀ dá mi lóhùn ìyá kò sí wàhálà no kò sí wàhálà enjoy. ẹ káàárọ̀ mọ́. ẹ eh! aṣẹ́wọ̀nyàn kí ẹ dá mi nà so mo bọ́ ṣe ń kíyàn èmi kọ́ lọ́kọ́ yẹn wọ́n wà náà wọ́n wọ́n ṣé mo máa ń kíyàn lé nìyẹn. no mo english ni mo fi kí n gbà yẹn. èmi wọ́n wọ́n wà. no mo ní good morning ma. Eh, eh, good morning ma ni etí ń dùn mí mi ìgbọ́ ni etí ah, ń dùn mí mi ìgbọ́ ni aláìlẹ́kọ̀ọ́ ọmọ àwọn tíṣà ṣáni tíṣà yín tó máa tó mi lọ́jọ́ orí bóyá kí ìyẹn lé nìyẹn oṣù àṣẹ òkè òtírí ìyá ìyàwó oṣù mọ̀ pé ẹ kẹsẹ̀ good morning ma ẹ káàárọ̀ ma àbí oníranù kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ padà kó tilẹ̀ pọ́tò fún mi jáde látẹ̀ni ó kẹfẹ́ bọ́lẹ̀ kò lè ráyè kẹ lè ráyè parí ọ̀rọ̀ yín àbí ó wọlé wá boyfriend yẹ látẹ̀ni lẹ́yìn ọ̀nà kíláàsì ẹ̀ ni màmá drop ẹ̀ sí tilẹ̀ pọ́tò fún mi hey you ibo ló dà. ẹ eh, mr alabi sọ pé kí n lọ get some get water. mr alabi. yes. ó dẹ̀ dá ẹ yes uh, eh, mr alabi a greek teacher wọ́n sọ pé kí n bá wọn cold bottle water. Ah, bọ́ọ̀ mọ̀ pé period mi ló ní báyìí báyìí. Uh, eh, jẹ́ can say sáré lọ can say kí n i'll be back soon. he's not my boyfriend mọ́mí ọmọ tẹ́ ẹ sọ̀rọ̀ sí skul aláàárọ̀ ẹ̀ kò ń ṣe boyfriend mi ọmọ kíláàsì mi lásán ni. èmi ah. ò mọ abẹ́rẹ́ ah, ń ṣàlàyé fún mi sí i èmi rò pé bóyá proprietor yín ni àbí bóyá class captain àbí prefect àbí school master àbí dádì ẹ tó fi lè jẹ́ pé òun ló dúró díẹ̀ tó ń question ẹ ẹ o mà pẹ́ dé kọ́tẹ́ dédé ni abẹ́ ń ṣàlàyé fún mi yìí. but mummy kí ló dé tèkì fẹ́rẹ̀ ọkùnrin pẹ̀lú mi tí bá ṣàdàgbà ọkùnrin náà ṣáà ni màá fẹ́. wọ́n tẹ ìdódò náà kó tó pọn mi ìwọ tí ẹ sì tíráì kọkọ tí ẹ dàgbà náà àbí ọlọ́ba kàrẹ tákàrẹ ń nu ọ dábìí lọ síwọ tí mo ti ń de dáápà fún ẹ ẹ tẹkẹtẹkẹtẹ yàrá ti ẹjàgbá kẹyà tẹkẹtẹkẹtẹ kẹyà dàgbà náà. mọ̀mí kún ṣe nǹkan tí mò ń sọ nìyẹn. ẹ kí lè máa ń sọ jàre wo wo wo bí miss kọ́íkọ́í tí ẹ bá jẹ́ kí orí yín pé tó bá lọ rìnrìn gbèrègbèrè kan tó lọ rìn aimless wandering kan tó lọ gbé oyún wá ká mi mọ́nú ilé yìí màá pa ẹ́ bí ejò ẹ̀ màá kọ́kọ́ màá lù ẹ̀ ẹ̀ ẹ̀ màá kọ́kọ́ pa ẹ́ náà kí tó wá lé ẹ̀ dà síta bẹ́ẹ̀ ni mo sọ torí ò ní gbóyún ọmọ àlè wá ká mi mọ́nú ilé yìí. Mummy, you don't ever seem to understand me. ní kíni wá mi wá kíni tani kele di. Ah, kí ni jọ ìwọ fẹ́ yí ah, fẹ́ yí ọ̀pọ̀ ọmọdé lórí Instagram. ṣálásà ilé ìdè. Thank you. I want to believe my assignments are ready. Yes, yes sir. Where is the class captain? Come here, sir. After this class, get the notes to my table. Okay, sir. Today's topic will be simultaneous equation. What did I call it? Simultaneous equation. Last class, we worked on linear equation. I want to believe you all understand because I will not go back Yes, sir. Yes, sir. What is simultaneous equation? Have a good day. Thank you. Thank you. Just give me two more three. Girlfriend? Hey. Fisha, mm? oh me so. Very, very interesting. Open it your mouth. Wow. Ah, come on, we need to buy a fair Mom, you need one. As long as guys are in. yẹ kó ọ̀rẹ́ ọkùnrin rárá ni tó bá dàgbà ọkùnrin náà ló ṣàmà fẹ́. ó tún ní ọgbọ́n kí ni tó fẹ́ ṣe. ṣùtì ẹ̀ wá ni à ń plan another hang out ní kẹrin and you must be there cause mi ò lè jẹ́ best friend ẹ̀ kó máa miss gbogbo fún ọ̀tá mi àti pé tábà kú òun second school wọ́n ti rí nǹkan rí back on that okay when I was in secondary school I did this I did that. o gbọ́dọ̀ wà o. I'll try to talk to my I'll come. No, no, no. no. so, <laughs> um, everyone, tell anything, tí nǹkan Mr. Mike call you, I can help out. Your friend. It should be your friend. ẹ ọkọ mi. ṣé mi tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi jáde ní weekend. àwọn ọ̀rẹ́ jáde ní weekend ibo lẹ ń lọ. mo fẹ́ lọ sí mọ́ hang out. ṣe hangout. oh hangout hangout irú hangout yẹn gbogbo yín àtọkùnrin àtobìnrin àbí ọkùnrin màmá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ wà jẹ́ àǹkó. àwọn àǹkó yẹn àwọn ọkùnrin nìyẹn mọ̀ kí bẹ́ẹ̀ bá jẹ́ obìnrin lòun tiẹ̀ àǹkó yẹn àwọn ọkùnrin àbí ọkùnrin màmá bẹ́ẹ̀ ìjọba máa jó. Mm -hmm ẹjọ́ a máa lọ́mọ́ra yín a máa dàlúra yín máa kọ́ ọmọ olùbọ̀ papọ̀. mami please na. please kí ni pé ṣé ẹni jọjọ́ ẹ̀ ni máa lọ lọ́mọ́ra yín bẹ̀ mm. you are not going. Ah. kí ni you are not going. Mm, o lọ sí ìwà àtàwọn ọkùnrin ẹjọ́ máa jó ẹjọ́ máa jó ẹjọ́ ọmọ kẹ́yọ̀ mọ̀ sí tẹ́ ẹ bá ti sí lárọ̀wọ́ tó yàn tójú yàn bá ti tó yín níbi tẹ́ wà gbogbo àṣemáṣe ayé òun lè máa ṣe èmi kọ́ ló bá kó bá you are not going ṣé bísí wà ní kitchen bísí. bẹ́ẹ̀ kí ló ṣe kí ló fàkúnlẹ̀ kí ni a ti jáde rà lé nìyí. <laughs> wọ́n ní wọn mú ní ìtàkùn lè yín ní kínkín dáadáa kí n gẹ̀yìn. àwọn ta ni. wo um, the last time o sọ pé ọmọ ìkúrú sí àbí. <laughs> ṣé ekun yóò méjì àmẹ́tì mẹ́ta. See, see, I don't want this drama today. I beg you in the name of God. I don't want this drama. Kí share ṣe tó nọrùn kí ni? Kí ló ṣe? Gbogbo tẹ́ ìdáyẹ̀ òun yé mi dáadáa mo wá ní mọ́kọ́mọ́yà. Ṣé o mọ ìkúrú sí? Bẹ́ẹ̀ ni So, wàá bá kitchen mu ọnú kíchìnì sí. Wàá bá mi wàá lọ sínú kíchìn wàá mú wàá gbó ẹ̀wà tó bá ti gbó ẹ̀wà ẹ̀wà jọ ẹ̀ lọ wàá kọ́ bọ́ ṣe ń po èkúrú dáadáa. ọ̀dọ̀ ni wà mí àti fẹ̀yìn chaya ó yẹ ya wọn nílọ wọn ní nǹkan yín. èdè lọ bó wà fúnra ẹ kí ló ṣẹlẹ̀ à ah, ìpínlẹ̀ jù. tẹ̀lé lọ. olúwa mi ni mọ́mí ọ̀ dáhùn wọn. tẹ̀lé kó ẹlẹ́jà rẹ̀ wá náà wá fi wá. ilé tó ń japa mọ́ ni ṣé ní kọ́kọ́ ẹlẹ́kùn rẹ̀ ṣé mo punishment ni ó lè ń jápá mọ́nú ẹ́ you know I love you abi you know abi do you have a boyfriend. ah ah mommy mo lè ti rí ẹ̀jẹ̀ pé mo ní boyfriend I don't have a boyfriend. ìjọ ṣé mi lè bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹni bí ìyá ẹni mi it's too much from a mother to ask her daughter if she has a boyfriend. no mommy but for the hundred times mommy I don't even have a male friend. Talk less of having a boyfriend. Mummy, mo ní boyfriend. Dàbẹ̀ o máa ṣe é lọ́pọ̀lọpọ̀ àǹfààní o. A ṣe é ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó bá ní boyfriend yó. Ṣé o ti gbọ́ ọkọ mi? Ó yá yá lọ́pẹ̀kú lọ́pẹ̀kú lọ́pẹ̀kú lọ́pọ̀lọpọ̀lọpọ̀. Kárí ọmọ ọmọ rẹ ọmọ rẹ bí iyán. Ẹ má rojọ́ o, bí tí má tutọ́ sóúnjẹ fún mi o. orí wo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere gbé mi yà ọ̀rọ̀ ìfẹ́ orí wo bí rere gbé mi o àní orí wo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere gbé mi yà ọ̀rọ̀ ìfẹ́ orí wo bí rere gbé mi o. Ah, ah, what is your problem? ṣé mo sọ fún ẹ tí mo mi bá níyàn kan tán ni kò máa ṣọ́ mi nínú school yìí nǹkan. Ah. Sorry. And so what do you want? I don't know if I can help you with your uh, yes. Mo mọ̀ pé àwọn kan ní yín badura gbàdúrà kí n má wà bọ̀ But wait, are you guys not supposed to greet me? we are very sorry, ma'am. Good afternoon. Good afternoon. Good afternoon. Ẹ kíra ah. Sure. Ah, ah, ah, ah. ah, ah. <laughs> Madam, ẹ ẹ eh, oníṣòṣì ẹ pẹ̀lẹ́ ọdún tí yóò ti tàn ní. Ah, ah. ó dà wo gbogbo àwọn tó kù ẹ èwo ló gbé irú irun orí ẹ sórí èmi mọ̀ pé irun yẹn wọ̀n ẹ o láìkẹ́ ẹ̀gbọ́n àbí ẹ ò bá ti wá wá blade kó o fa gbogbo ẹ kó o wá gbé pamọ́ kó o lè má rí nǹkan ẹ ó ń sunkún níbo ló yọrun ojú ẹ sí hmm. èèkan náà ń kọ eh, gbogbo ẹ̀yin obìnrin ó yá ẹ jẹ́ kí n rọwọ́ yín let me see your fingers ọlọ́run yọ yín. class captain Ma. when next are you having my class. thursday that's far tó bá di ọ̀la i will be back here and if by tomorrow irun yẹn ṣì wà ní orí ẹ̀ òkú. sorry for yourself ẹ̀yin tẹ́ wá kíláàsì láti wá kẹ́kọ̀ọ́. where did we stop last week? reproductive Reproductive. Um, Fishera, yeah. see me in the staff room after this period. Okay, sir. You may carry on. Okay, thank you. Uh-huh. Where did we stop last week? Reproductive system. Oh, she just go down. Chill down. Reproductive system. Bẹ́ẹ̀ ni wàá more? yẹn. Àwa mọ̀ ṣé bó ti mọ́ṣẹ́ ju ibi tá a kọ́ yín dé lọ. Ẹnu ẹ̀ ló wà Mm. Hey, it's only a clean board. Let me help you. Help yourself. Any friends? Yes. Fishara. I realized my subject is the only subject you are failing. I want to know why. No, sir. Nothing, sir. Nothing? Maybe something is distracting you, or I've been too lenient with you. No, sir. I will do better next time, sir. I know what to do. I will talk to your mom. I think you need extra lessons. Ah, no, sir. My mom will not allow that. I will talk to her myself. You can go back to your class. Okay, sir. Thank you, sir. are you? Ah, Mr. Mike. Uh, good morning, ma. Hey, how are you? How are you, Mr. Mike? I'm fine, ma. Ah, Ọlọ́run ló no ní kí n rí yín. Eh. Ṣé wọn ò gbàgbé anything How are you? Show o gbàgbé? Yeah. Okay. Inú mi dùn lati rí yín. Ọ̀rọ̀ fèéṣára ni mo fẹ́ bá yín so. Kí ló ṣẹlẹ̀? She's not doing well in mathematics at all. Yeah. And the ISSC exams is around the corner. Mi ò bá suggest pé kó máa ṣe extra tutorials Boya ní school àbí kí n máa kọ́ nílé. ah wo kẹ má máa kọ́ nílé máa bẹ́tà o àwọn máa bẹ́tà because hmm, fi gbẹ́ni máa náà ń lọ lessons ló máa yà lọ́dọ̀ rẹ̀ ni wọ́n máa ṣeré káàkiri irọ́ o but ẹ bá ń kọ́ nílé at least mo trust yín èrè ìbá mi mójútó dáadáa. Uh, that's brilliant. so we have to start as soon as possible. exactly. kò sí wàhálà àwọn máa ṣètò kúlò rẹ fún ọ. all right ma yeah ẹ máa yá ṣe o. bye ma. okay o. kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ go to your classroom. fẹ́nu wọn sọ ohun tó bá wẹ lẹ́nu ló lè fẹ́nu wọn wí. love love love is the magical thing ṣé o fẹ́ mọ bó ṣe rí o lè lọ bí fèyí. mo ti ṣèyí tó wù mí wọ́n ní mo bad bọ̀ ìfẹ́ mi sọ fún mi ó ní kò bad. Дальше. Дальше. Дальше. Ah, ah, ah, sorry. Aye. No. But Wally, my mom is still outside. Momo, but it's just that each and every time, it's about try not your best, or you don't, you don't, you don't talk to me. See, Wally, mobile phone was made for a reason. You can just text me or call me. Must you talk to me in the front of everybody? I don't like it. See, if you don't stop doing this, I'll be forced to stop talking to you. sorry about that. fèyí fèyí òwe o fèyí arẹwà ọmọge o ọ̀rọ̀ ìfẹ́ o kọ́ríwó bí rèrè gbé e o fèyí fèyí. Now showing on Yoruba Premium Plan. Tó fi ẹ gbà mí. Ṣé ogún ọdún lọmọ ẹ fẹ́ fi dalẹ̀ nù ni? Fún mi. Tó fún mi. Fún mi lọ́mọ ọmọ alálùbáríkà òbí ìwọ ọmọ mi máa dojú tì mí ìwọ ọmọ mi jọ̀wọ́ jẹ́ mi. ẹ̀gbin ẹ̀gbin ni o ẹ̀gbin ó ti ní lójú jolè lọ mo ní ẹ̀gbin yìí ẹ̀gbin mọ̀ ní sẹ́wù ẹ̀gbin ó ti ní lójú jolè lọ tìmù tìmù rẹwà lójú òhò oh, oh. ṣùgbọ́n ó kẹ́gbin dà sínú. Oh, tìmùtìmù ó rẹwà lójú. Eh. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. ìṣe tó dàbí ìgbà tó yẹ kó o ti kó gbogbo oúnjẹ nínú ìtàn pátápátá ebi pa mí. jọ́ǹdùrẹ́ ọlọ́run kí la tó le tó bẹ́ẹ̀ yẹn àti wípé ìjọ tó bá ń tìjì náà ṣé bíbí ṣe máa ń pè é kó ṣàlè tó tìjì ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ọmọ ìpínlẹ̀ oúnjẹ lè po ni mo ṣe wàá sìn tí wàá tún jẹun hmm. àlàyé tún gbéra tán nìyẹn. gbéra lọ sí ibò àwọn jẹ́ kí n sin yóò rè mí náà mo kàn ń díbọ́ ni o. wà lọ sí nǹkan sí wà lọ wà nǹkan sí. ẹyìn lè sọ oúnjẹ kankan báyìí bó ṣe rí ẹ ló ṣe rẹ mí àpọ́n yeah, yeah, oya lọ ṣe. At least, yeah, ṣe ìrònú náà. Where's my phone? babe ah. ká ló ń bá sọ̀rọ̀ tó sáré jọ pọ̀. àwọn ọ̀rẹ́ mi lè jàre wọ́n fẹ́ kí wá hang out pẹ̀lú àwọn ọba ṣòro oh, àbí ṣòro. hang out. lẹ́yìn tó jẹ̀jà ráyè tèmi àmọ́ kó o lè fi mí nìkan sílẹ̀ bí mi. o wa trust me nígbà tí o ṣe pé mo stupid máa hmm. fi nǹkan tó tó báyìí sílẹ̀ wọ́n á sọ pé mo fẹ́ lọ hang out pẹ̀lú àwọn ọ̀rẹ́ kan àti pé kílẹ̀ tó wọṣọ. ṣé màmá rodu bíi fi máa prepare sírí o. ta ló ń bora fún. ìwọ ni o ìwọ ni ẹ̀rù ẹ̀ ń bà mí o. Àlàyé bọ́ síbi gbogbo ọjọ́ padà jáde. Àpẹẹrẹ ní sùúrù ẹ jẹ́ kí n lọ ṣe sírì yẹn tán náà. Báwo rí atẹ́gùn ti fẹ́ sára ah, ah, ah, mi? Àbí mi ò lọ gbọ́ àwọn ọmọ. Abẹ́rẹ́ àti jẹ́ kára. Ìrẹsì báwo lẹ́nu ló lè fẹ́nu wọn wí. love love love is the magical thing ṣé o fẹ́ mọ bó ṣe rí o lè lọ bí fèyí. mo ti ṣèyí tó wù mí wọ́n ní mo bad ọ̀ ìfẹ́ mi sọ fún mi ó ní kò bad. gbọ́gbọ́ na, ń gbọ́gbọ́ ń sọ́sọ́ náà ń sọ́sọ́. ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo sọ. ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo wí. àní ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo sọ. ń tó bá wẹ lẹ́nu. fẹ́nu mo wí fèyí. orí wo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere bíyà. ọ̀rọ̀ ìfẹ́ oríwo bí rere gbé mi o. a ní oríwo bí rere gbé mi o. ẹsẹ̀ wo bí rere gbé mi yà. ọ̀rọ̀ ìfẹ́ oríwo bí rere gbé mi o. Hello, Mr. Knight. Shout Eh, Salute. Ẹ̀rọ ni ìjàre ẹ̀jẹ̀ ṣírò ẹ̀kọ́ fìṣàlámù. Ah, no, you very brilliant. <laughs> yes. this morning. Then we can bring you in the phone so that I can Yes, ma'am, for your job later. All right. I'll take care. Mm. ẹ káàárọ̀ mọ́. Ah, pẹ̀lú ọkọ mi ọba ó fẹ́ lọ ṣírun lọ mú kò mú wa nílé kí n bẹ́ẹ̀ ṣe. kò mú mi é kí lọ ṣe náà. kò lọ ṣe níbo sálọ̀nù hmm. ṣèbí kò lẹ́sẹ̀ tó máa ń ṣe náà ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣe láti lè lọ mi ní fẹ́ máa bẹ́ẹ̀ ṣe ohun ṣe ohun rẹ̀ fúnra mi. lọ mú kò mú fún mi jàre. mi jẹ́ kí lọ ṣe náà. ọmọ rí bí yan. ta ni mo rí ẹ tó họ́ọ̀gì lálẹ́ àná. Hmm? Ah, mo ní ló họ́ọ̀gì lálẹ́ àná àbúrò pé mo rí ẹ. o bẹ́wàjì ni. bẹ́wàjì hmm. Hmm. bẹ́wàjì ni ìwọ tẹ ara yín pẹ́kípẹ́kí tẹ fẹ́ lè tẹnu bọ́ra yín lẹ́nu. mọ́mì mo nǹkan tẹ̀ ń sọ. mọ tí sọ ẹ ọ̀dà mo ti gbọ́ ẹ kí ló wá tó yọ traffic pọ̀ lánàá mi mọ̀ pé mo máa pẹ́ dé traffic yẹn pọ̀. ìṣàrà hmm. eh, ó jẹ́ ṣọ́ra ó jẹ́ ṣọ́ra tó rà ń bẹ sọ́nsìn òun yọrin fọ́rọ̀ òun yọrin fọ́rọ̀ à ń kọ́ òun parẹ́ mi ìpàdé ẹ̀ tiẹ̀ dájú tiwa lọ ó jẹ́ ṣọ́ra ẹ̀ tiẹ̀ máa ní mo bẹ́ẹ̀ sọ tiẹ̀ máa ní mo bẹ́ẹ̀ sọ èrò tètè jí èrò tètè jí tára èrò là ń bèrò lọ ó jẹ́ kórìí ẹ pé gbogbo oyún kóyún kan wákàtí mọ́nu ilé wo wàá dàtọ̀ àwọn ẹbí bàbá ẹ ló máa bẹ tọ. but mummy ọ̀rọ̀ lọ́kùnrin ọkùnrin tẹ̀kọ́tẹ̀ máa ń sọ yìí ah, ẹ kò máa jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ wá máa wá ọkùnrin báyìí ẹ ṣàrọ̀ ọkùnrin pẹ̀lú mi rí. mi gbọ́ fi ìṣara mi gbọ́ nǹkan tó sọ ẹ mi gbọ́ nǹkan tó sọ ń sìn mi gbọ́ ni o kí ló sọ ló máa tẹ̀lé ọkùnrin. Béwàjì mú tíráàkì ní yẹn. I just hope it's not what I'm thinking. Ah, malaria. Ṣé malaria máa jẹ́ kí èèyàn miss period ẹ̀ ni? Gbogbo symptoms tí mo rí ó jọ bíi pé mo ti lóyún. Ó hmm, mọ̀ pé tó bá jẹ́ oyún, wò mọ́mì máa pa mí ni. Okay, ọ̀rẹ́ mi, please just pray for me. Okay, eh, mo fẹ́ lọ ṣe é sìn, okay. fún mi one minute kí hmm? How was the result? It's positive. Positive? Yes. She mọ́mí one mobile. ò tí mọ anything. But Feishara, you don't mingle with guys. Who is responsible for this pregnancy? All right, Wale. Go and write it on your board. Okay. That is your assignment. Okay, sir. kí What do you care? Kill me. mi? Kí ni mo mi? Jọ, ṣo You only call me when your thing calls out for help. Is that all I mean to you? Loretta. Hmm? But o mọ̀ pé mo busy. Mm and gbogbo nǹkan tí mò ń ṣe mò ń ṣe fáwa méjèèjì náà ni hmm. um, you know what I will skip my lesson with Faye today so that we can be together. Lumoloda. Ah, Money class. Oh, you think my world revolves around you? Storage. Lorena. Oh, my God. Uh, yeah. Um, this particular thing, it's not clear. Okay. Uh, mo notice pé textbook yìí ó ti wà faded so àwọn write ups yẹn ò show dáadáa mi lè fẹ́ kọ́ wrong thing. okay um, uh, it's two minus one plus three minus four. minus four kẹ. Ah, eléyìí ò jọ minus four eléyìí dàbí open bracket four. so orí tẹ́lẹ̀. Eh, I wasn't too sure, that's why. Dáná you kò up kọ́ sójú bọ̀ jàre. Leave! Fèyí. Fèyí ṣáá. Ma. Báwo Okay. Ma. Okay. not Pregnancy strip there kó si fi ṣe test kò mọ ọ̀dà fún mi. wọ́n pregnancy strip. gbòmí olóyún náà. ẹ mo mọ̀ pé olóyún don ìdánwò kínní tó wà lọ́wọ́ ẹ ló máa jẹ́ ká wà ṣọ́ọ̀pẹ̀ o So lóyún o tó ìwọ mú lọ́kọ́ lọ́ọ́ ṣe nǹkan tí mo ní kò ṣe náà àwa mọ̀ bí olóyún àbó olóyún kí ó fèyí ṣara ah, ṣọmọ yóò sínú léyìn fèyí. tójú ilé ìsibí ń bọ́ ló wá wà fèyí. ọmọ ìpa mi fẹ́yí ọmọ ìpa mi ò rọ́gbọ́n gbà mí ọmọ ìpa mi. ọ̀sẹ̀ yóò fẹ́ kó máa lọ. bóyá ah, kí n kú lọ kẹ́rù mi wá kí wọ́n máa gbé ń bí. ah fẹ́yí ṣara how are you. fine. but what are you doing here. mo wá rí wọn. ẹ eh? ẹ ah, ṣé ó ti pẹ́ tẹ́lẹ̀kùn ògbà. orí tèmi náà lanu lẹ mo wà surprised láti rí. Eh, ah, wo fẹ́yí ṣara ọmọ tíṣà kọ̀ọ̀kan nìyẹn má wàá pẹ́ tó máa fi délé o. okay ma. o mọ bí ìlú ṣe rí o ẹ I'll see you tomorrow. all right mm-hmm. bye. all right bye. what are you doing here kí ló wá ṣe bí. ṣé torí call me and why was Miss Loretta here. ah why was Loretta here. Mm-hmm. ṣé o ti gbà pé colleague mi ni Loretta ni ẹ wo nǹkan tó ti ṣẹlẹ̀ ń sìn ni pé mọ́mì ní kí n ṣe pregnancy test and i try to call you ẹ gbé call mi mo dẹ̀ ti ṣe by now wọ́n ti máa mọ̀ pé mo ti lóyún. wàá rò pé wá síbí báyìí ni solution. Ah. ilé bàbá ọmọ mi ni mo wà at least ilé bàbá mo ń bọmọ lẹ́rù now and if i'm not wanted there maybe i should just leave. no nǹkan tí mo ń gbìyànjú láti sọ ni wípé solution sí nǹkan tó wà nílẹ̀ ló yẹ máa wá. okay i'm sorry. you know I love you. Hmm? Mi ò kí ń fẹ́ kí nǹkan burúkú kankan ṣe ẹ́, okay? But why don't you sound that way in the beginning? I'm sorry, But torí Tori, mo rí ẹ lójijì ló jẹ́ I'm so sorry. Okay. Uh, you know what? Wàá wà bí báyìí títí tí solution fi máa wá sí ọ̀rọ̀ tó Okay. Are you happy now? mm Yeah, what will you love to eat? Anything. Um, Esma ṣé ẹ ti try láti pe nọ́mbà ẹ̀ or nọ́mbà wọn rẹ̀ kẹ́ mọ ibi tó wà or something like that. ah nọ́mbà ẹ̀ kò mú fóònù kúrò nílé kò mú fóònù kúrò nílé nígbà tí mo wá tí mi pè tí mi gbóhùn ẹ̀ ni mo ní kí n pe nọ́mbà ẹ̀ tí fóònù ẹ̀ ríǹgì nínú yàrá ẹ̀. Ah, but ṣé ẹ ti pe àwọn ọ̀rẹ́ ẹ̀ tó máa ń ṣeré lọ́dọ̀ wọn àbí tó máa ń rìn sí. olọ́rẹ̀ kan tààrà kọlọ́rẹ̀ kan náà bẹ ibi alára àwọn bá wọn tí mo mọ̀ mọ́ mo ti wá wọn torí bó ṣáà ti mo ti bí wọ́n wọ́n náà wọ́n ò rí wọ́n náà wọ́n mọ ibi tó wà. so ṣé ẹ notice níbi ṣó ti ru irú àwọn èèyàn báyìí rí. níbo níbo mi ì tọmọ mi bẹ́ẹ̀ mi ì tọmọ mi bẹ́ẹ̀ lórí wo ló fẹ́ rìn. no problem so ma ẹ fọkàn yín balẹ̀ ma ẹ fọkàn yín balẹ̀ so a máa gbìyànjú a máa wà bí tó wà ó máa di rere. mi ì ní méjì o ẹ jọ̀ọ́ kò kaṣọ kúrò nílé kò mú nǹkan kúrò nílé kò mú fóònù kúrò kò ṣe ẹ tó bá inú ilé lajọ wà inú ilé lajọ wà tó bá gbé bí ayé kidnap case ni màá inú ilé lajọ wà. àbí tó yẹ kidnap ọjà ti pè mí wá wá béèrè ransom. ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ ṣe. pọ̀rẹ́ mi o ṣọ̀rẹ́ mi lè wíbẹ̀ fún mi o ènìyàn fẹ́ là mọ̀ a kò ẹni tó fẹ́ ni dérúró òjò pa mí má ṣe pọ̀rẹ́ mi o ṣọ̀rẹ́ mi lè wíbẹ̀ fún mi o ènìyàn fẹ́ là mọ̀ o a kò ẹni tó fẹ́ ni dérúró. Fèyí. Fèyí. Fèyí. Fèyí. Wọ́n ti ń lẹ pósítẹ̀ káàkiri o. Wọ́n ti ń lẹ pósítẹ̀ káàkiri pé wọ́n wá Your poster is everywhere. Fèyí, you need to go back home. Ah, no! ò wá, mi ò lólè o, ah, mi ò lólè o. O ṣe kí ni Fèyí? Mi ò lólè. Ṣé o ah. pé torí pé wọ́n wá arrest Wálé? Ṣé o fẹ́ kí wọ́n arrest èmi náà ni? ló sọ pé tí bá lóyún àwọn máa kọ̀ mí lọ́mọ mi lọ́lé wa. lóko fi èmi á tẹ̀lé lọ síbẹ̀ màá jẹ́ kó yé mọ́ mi pé torí ọ̀rọ̀ tí wọ́n sọ òun ló jẹ́ kó sá lọ kò yẹ ẹ ní ìtukọ̀ bá. àwọn mi lọ́lé wa mi lọ́lé wa. ṣé ilé adùn tí wọ́n bá padà arrest mi. Eh. tó bá mọ̀ pé fèyí ibo lọ ti ń bọ̀. Um, ẹ ra mọ um, ẹ̀rù ń bà láti wálé ló fi wá pè mí so pípè tó pè mí ló jẹ́ kémi lọ mu láti mú wá sílẹ̀. ẹ̀rù ń bà fèyí àti wálé rẹ̀ ẹ jọ̀ọ́ má bínú ta gangan ló lé ẹ kó lé tí ẹ̀rù fi ń báyìí láti wálé because me understand. Eh, mú mi dá. kí ló sọ tí mo gbọ́ yẹn. mú mi dá. àwọn ni mo gbé sórí yìí no ngbà tó dá problem kalẹ̀ sínú ilé tán ó dá ẹ̀dọ̀ ìyá yẹn papọ̀ mọ́ ìfúnmọ́ òróró ó dá gbogbo ẹ̀rú ó dá wàhálà alẹ́ ṣùgbọ́n pé nǹkan tó cause báyìí òun ló ń ṣẹlẹ̀. <laughs> Eh, no no má ti fún ní volume fèyí wo ìyá rẹ ti kú o. irọ́ ni o. ìrìnàjò wèrè tó ọwọ́ ìyá rẹ ọ̀rọ̀ sí rẹ̀ ẹ fèyí fèyí fèyí ẹ ẹ no no no má wo wo bí wo bí nímọ̀ ní kẹ́kùn sí ẹjú tọmọ olókùú lọ gbọ́ ẹkún ẹ ò kì í ṣe ni o kò mọ owó ẹkún tó máa sun kó dẹ̀ má fi ẹkún ẹ kó má fi ní ará àdúgbò lára ṣó ti gbọ́. kí ẹ má bínú ṣé tòótọ́ ni mọ́mí. yára ti kú sáà ọmọ tí mo dákú ṣe é yìí. ìdá ìfọ̀ mọ́ mi ìdá ìfọ̀ mọ́ mi. ẹkún ọ̀kìn ṣe ní wobí wobí wobí wobí ẹkún ọ̀kìn ṣe ní ẹkún ọ̀kìn ṣe ní. fìyà ni ó dìde. ẹ má bínú máa ṣé bí o máa kú nìyẹn. ẹ dákun ìbéèrè yín ń pọ̀ ju bóun ti ń ṣe jẹ́. It is my fault mo gbọ́ mọ́ ti sá kúrò nílé. fi máa ronú bẹ́ẹ̀ yẹn ọlọ́run ló fún wa ní mọ́mí ọlọ́run ló gbà àdúrà tó yẹ ká máa gbà ń ni wípé kọ́lọ́run kó bá wa pa gbogbo àṣìṣe wọn rẹ́ kọ́lọ́n foríjì wọn kó tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere o nídà tí máa ronú báyìí o ṣáà ṣe rántí condition tó wà o rántí pé ọmọ mi wà nínú ẹ please ṣùgbọ́n máa ronú mọ́ okay stop crying sorry eh? um, ṣó rántí nǹkan tí lọ́ọ̀yà sọ ó ní ìwọ ni mọ́mí will gbogbo ogún fún. ẹ mú mọ ṣé mi tí mi ò tiẹ̀ ní ss ká tó sọ pé mo fẹ́ ní jamb I don't even know how to manage any of the property báwo mo ṣe fẹ́ manage ẹ. ọlọ́run akọ ẹ̀ mo ṣe pẹ̀lẹ́. wait bọ̀ ṣé bí mo ti lóyún fún ẹ why don't we get married. Eh? Mm-hmm. Oh, please, I know with your help, you can help me manage all this property. Oh, oh the road will be yeah. Mm, don't say no, say yes. Mm-hmm. Okay. Mm-hmm. Bolo Timbo, where are you coming from? And kí ló fọ́nù? Kékeré náà máa ṣe bí ìyàwó. Kúrò lọ́nà fún mi jàre gbére. Mm. jàre kó farabalẹ̀ kí ló ṣe ẹ́. báwo ṣe dábàá ẹ̀ ẹ̀ káàbọ̀ ṣe dáadáa ní ìdílé ṣọ́kùnrin ọkọ̀ jẹ́ aláìlẹ́. ọ̀gbẹ́ni mr man àwa wa aláwa ṣó yí ẹ tó ń waste my fucking time my corporate. whatever wèrè wà ń lẹ̀ bí iye ẹgbẹ́. ṣé ó yẹ eyín jẹ́ màá tó bàa lè tó pray. a máa kọ́ sà. bọ́ọ̀ bọ́ọ̀ náà yóò a máa I'm a máa kọ́ a máa kọ́ a máa kọ́. súnmọ́ bí. ṣùgbọ́n tó wà nú ẹ̀ ṣé màmá tó wà nú ẹ̀ kí àwọn náà gbà. ọwọ́ ilé pẹpẹ ló ṣe. aláyé gbòdì kí ló ṣe ẹ tó ń wò ọlọ́jẹ́ mọ́ o nice rí ẹ pé farabalẹ̀ so correct ọkọ̀ rẹ̀ ti lé wọn fi yá ẹ láyé tó jẹ gbà. Move! Move! dákẹ́ àkú ẹ bá a sì kú ní ìbàyè wọ́n ṣe òfin àwọn dáhùn àbí àwọn àpá rẹ̀. ọmọ pàjẹ kí ẹ bá bàjá sí ìwọ yìí yàn mọ ìjẹ yìí kan ẹ bá gbọmọ bá gbọmọ ẹ bá gbọmọ ọmọ pàjẹ mi jẹ ìjẹ máa gbọdọ pàjẹ madamu ọyọ ìjọ ẹjẹ àbáyọ ìwà ìwọ yà so in tó ń try láti sọ fún mi Mr. Mike ò rí sí ẹrù mọ́. Hmm, o àtìgbà tí mo ti lùzọ oyún mi kò tiẹ̀ kí n fẹ́ rí mímí látàn. Ah! ọkùnrin. Did you even believe that he slapped me last night? Slap? Mm-hmm. ṣó ya wèrè ni ṣó ah. Show ah, le tó yẹn ni wo ọ̀rẹ́ mi ó ti le jù bẹ́ẹ̀ lọ bọ́ kí ni mo fẹ́ ṣe. ṣé kí n má parọ́ fún ẹ lóòótọ́ ó dùn mí pé o ọmọ ẹ but you need to get your life back on track tó bá di next year o need láti register for SSC exam ọlọ́run dẹ̀ tún bá ẹ ṣe you have enough money to take care of yourself. èmi náà mọ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ ti bá Mike sọ àmọ́ kò gbà. Ah, ah, kí ló ń sọ yìí ṣé òun ló ní láìfẹ́ ni tó bá ní ẹ lára you can fight for a divorce there is nothing to lose we still have our whole lives ahead of us ọkùnrin pọ̀ ta you will find someone better ah and again mo ti gain admission o. ah wow ah congratulations ọ̀rẹ́ mi. o ṣe mo máa resume next month. okay that's nice. but mo ti sọ fún ẹ pé tí mo bá ti wà nínú ilé má máa pè mí mọ́ ṣé o fẹ́ bà gbogbo plans mi jẹ́ ni we've come too close for you to be impatient anyway mo ti sort gbogbo àwọn document yẹn gbogbo ẹ ti wà lórúkọ mi nǹkan tí mo kàn need láti ṣe ń sìn ni ká wá buyers fún wọn. báwo ni document ọwọ́ tiwọn náà kọ́ good o máa ń ṣe mí lẹ́kọ̀ọ̀kan mi ò tiẹ̀ mọ̀ pé o tiẹ̀ lè ronú pé bóyá kí ni mo ń ṣe mí báyìí ṣèbí torí nǹkan tá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ni Eh? ṣé bí màmá wa stupid láti fẹ́ irú ọmọ ọ̀dẹ̀ yẹn eh, irú ọmọ tí ò jiná tí ò gbó tó dàbí bèbí yẹn eh, look at you ìwọ pẹ́ nínú oven dáadáa wo bó ṣe dúdú then you need to sign all the documents manager how are you welcome báwo ni ẹ pẹ̀lẹ́ báwo ni bí tó lọ. àlàáfíà ni mo kú ti rẹ̀ mí. ó wọ̀n lójú ẹ náà pẹ̀lẹ́ èmi náà join ẹ. I'll call later. All right, bye, bye. Eh, lawyer. Money moves, báwo lẹ ṣe fẹ́ ká ṣe báyìí? Ìwò ah, gbogbo ètò ti sú mi, mi ò tẹ̀ mọ̀nà tí mo tẹ̀ lè gbé ìgbà. Hmm. Ṣé ẹ̀dẹ̀ rò máa work? okay okay sir hold on Is she? all right okay take care sir. Adéwájì ti méjì. Hello sir. Rọra tẹ pa ayé. Má wọrí, alẹ́ náà ni màá yanjú gbogbo ẹ̀. Ìwọ ṣáà mi kí ọ wípé táìmù tí a jọ agree pé a fẹ́ dé location yẹn gangan máa kú yẹn máa kí n débẹ̀ kí n ṣẹ̀ṣẹ̀ máa retí ẹ o please. dé tó ń kọrin sí mi ṣé o ṣe ń bínú sí mi. I'm sorry. mo mọ̀ pé mo ti ṣe é gan-an mo ṣe é mo ṣe lẹ́dàá ẹ̀ mo wá sọ fún ẹ pé kò dáríjì mi and we do promise ẹ wípé láti ìlú lọ everything ma change mi ò ní kanra mọ́ ẹ mọ́ mi ò ní ọ̀fìn bẹ́ẹ̀ mọ́ please forgive me. ilé ìtura. ọkọ mi náà ṣàánú gbogbo mo fẹ́ tiẹ̀ sí ó ṣàmọ̀ pé mi ò lẹ́yìn kọ̀ọ̀kan lẹ́yìn wa. Thanks for loving me. Thanks for loving me. No problem. Um, to say, though, I want to be a caring husband. Hmm, I pray. Um, Mo fàyàwó women drink. <laughs> okay. Enjoy your drink at this point too. Um, jẹ́ sorry. sáré toilet. Okay. All right, Mark. All right. Yeah. olólùfẹ́ tèmi nìkan ṣoṣo. Ṣé ẹ jẹ́ drink ẹ? Uh-huh. Help me with my drink. Mm. Fún ayé ọ̀tún tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbé hmm. tí ọkọ ẹ̀ ní máa kanra mọ́ ìyàwó ẹ̀ tí ìdùnnú ayọ̀ tó máa máa wà pẹ̀lú wọn forever Let us. Cheers. Ṣé jẹ́ dùnkẹ́. And cheers to good life. Amen. mo ti fẹ́ parí tèmi ìwọ tí mo tẹ̀ débò kankan. olùdarí kò sẹ́ni tó rí inú o inú ọmọ ènìyàn jì o ojì gangan ojú kọ̀ǹga lọ o ojì gangan ojú bọ́ òhò lọ. Miss Bewaje Olusola, you are under arrest for conspiracy and fraud. Mind you, whatever you say or do shall be used against you in the court of law. So I will advise you to cooperate with us and let's go. Arrest her. Àmọ́ rọra rìn, rọra tẹ́ pa It's better. No, no, respect yourself. Yes. Fèyí rọra rìn o, rọra tẹ́ pa ayé. Àwọn tó ń diga diga kí ló fi drink mi. Ah, ah, kí ni mo fi sí drink àbí kí ni ìwọ fi sí drink ṣé bí wọ́n ló serve. anyway mi ò ní time ẹ fún mi ní káàkiri mo ti ń wá bí mo ṣe jí. níbo ló dà. mo ní important meeting tí mo fẹ́ lọ fún. <laughs> ọ̀dọ̀ bẹ́ẹ̀ wà jẹ́ i guess. anyway fún mi ní káàkiri. jerry check in some coffee mo lè jẹ́ kékeré o ṣùgbọ́n àgbà ọkọ gbọ́n ṣórí tí mo ṣe wà yìí gbogbo nǹkan tó ń ṣe everything ni mo understand ṣó ti yẹ bẹ́ẹ̀ tó bá dé court wà ló máa ẹ̀ mò fún ẹ ní ẹnì kí. give me the car key ṣọ́gbà mi ni. mo ní mò fún ẹ kí ṣe. kí ló ṣe o fẹ́ ṣọfẹ́ kí n wúndẹ̀ ni give me the car key. hey mr man respect yourself o for your information. ẹnì kejì ẹ ó ti wà ní custody wa. bẹ́ẹ̀ni a dẹ bẹ ta kẹ cooperate kẹ move pẹ̀lú wa. move. move sir. tó bá dé court wa ló máa ṣàlàyé rẹ̀ àgbáyà. move. Bye bye, my love. I'm not going to miss you. Move. Bye, Yaoshi. Move. Now showing on Yoruba Premium Plus. 아, 너도 왜 누고? 아, 아, 난 라면. 아, 아, 아, 아, Dami, you got me. This will blow your mind. Yoruba Premium Plus, entertaining beyond boundaries. kí ni wọ́n kò ṣe láyé tí mo wà ayé tí mo wà kàkà fún jalè. bákùkù jalè yálàyà yín ló máa ṣẹrun. aláìmọ̀ pé wèrèpèrè mi gbèdéko rẹ níbi kan tá a ti ń gbà mú. ìgbà tí kíni ti làwọn ọkọ lọ kí lẹ́yìn tí mi lè mú fún àwọn tó ní kí wọ́n lọ kókó wọn gbà yẹn. kí àánú rẹ má bàa wá fi yín sílẹ̀ ló jẹ́ kí mo ní rẹ̀lẹ̀ báyìí. abẹ́ ti jọ mú lẹ̀. àbúrò ẹ ti jẹ máàpù nísìn. ní kété tí bàbá ẹ kú ó kó àwọn gédìgbò kú pé kí wọ́n máa wá ìwé ilẹ̀ kiri. ayé lọjà ọ̀run nílé ṣùgbọ́n ọmọ aráyé lè rán ni lọlé láì tí ì nàjà tó. Gani ti kú. Ṣé mo ti ní kó jáde nínú ẹgbẹ́ àkẹ́? Ọ̀gá nìwọ náà láyé ara ẹ̀. Kíni orí? Orí. Always acting on impulse whenever you're hungry. Ìṣòro ẹ̀ kan tí mo mọ̀ mọ́ ẹ nìyẹn. Àbá five litre ni ọ̀pọ̀. oríjọ jama mo lulẹ̀ ọ̀nàrẹ́bù ìlọ́lọ́ fi ṣàánú mi. tó bá wọnú ilé mi tó bá ṣe jẹ́jẹ́ ah no matter how rough the jungle is that will never be raised. are you supposed to be talking about money now. tábàárí máa fi analyze alẹ́ mọ́bí tá à ń lọ. ọmọ ìgbà tẹ́lẹ̀ mi ò ṣe secondary school wọ́n ti cancel geography láyẹn look at me. orúkọ mi ni akínọlá ọmọ akíndé tí gbogbo yín mọ̀ sí ìjayà. kàkà kíkì mi ṣàkápò ẹkùn mi oníkálukú akẹ́kọ̀ọ́ ìdání mi. èrè àtú. eléyìí máa ṣe nǹkan tí ò dáa fún wa ṣé o ti dúrọ́pù lẹ́tà lè yín ṣá èèwọ̀ wọn kí wojú mi kọ́ owó òkú wò kéèyàn lọ scott pé o. ẹ jẹ́ kí ni ìpadà. so tí mi bá stop kí ló fẹ́ ṣe. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ sí àwọn àìwá ni. àjẹ ògógó ni sọ. tí ẹ bá kojú mùsíọ̀mù bó ṣe wà ogbó ńlá lè máa gbà ń bẹ̀. àwọn nǹkan tí ọ̀lẹ́ mi ni wọ́n ń kó lọ mùsíọ̀mù. mo bad ọ̀ ìfẹ́ mi sọ fún mi ó ní kò bad. gbọ̀gbọ̀ na ń gbọ́gbọ́ ń sọ́sọ́ nà ń sọ́sọ́. ń tó bá wẹ̀ lẹ́nu. fẹ́nu mo sọ. ń tó bá wẹ̀ lẹ́nu. fẹ́nu mo wí. àní ń tó bá wẹ̀ lẹ́nu. fẹ́nu mo sọ. ń tó bá wẹ̀ lẹ́nu. fẹ́nu mo wí fè yí. orí wo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere gbé mi yà. ọ̀rọ̀ ìfẹ́ orí wo bí rere gbé mi o a ní oríwo bí rere gbé mi o ẹsẹ̀ wo bí rere gbé mi yà ọ̀rọ̀ ìfẹ́ oríwo bí rere gbé mi o.